Thank you. fakọyọ tó ta kẹgbẹ́ yọ nípa àkóyawọ́ ètò ẹ̀kọ́ tí ò láfijọ́ Fọdúlùláì group of schools ọ̀gá ńlá ni wọn níbi màá sọ màá kọ màá kà ẹ̀kọ́ ọmọlúwàbí tó kẹsẹ̀ járí pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn ìpele ìpele lètò ẹ̀kọ́ láti crèche primary upper basic tó fi dé kọ́lẹ́ẹ̀jì gbogbo bí àti alágbàtọ́ ẹ̀dá campus two kí ètò ìgbaniwọlé tó ń lọ lọ́wọ́ tó kásẹ̀ lẹ̀. àwọn olùkọ́ wọn pègede àyíká wọn wuyì sọmọ lójú ọ̀yìn bẹ́ẹ̀ lówó wọn ò sì gara. ẹ máa bọ̀ tààràtà ní fabulai group of schools gazaka lẹ́yìn ilé epo amrank òkèfòmọ́ ìlọrin kwara state telephone zero eight zero five nine six four eight zero five nine tàbí zero eight zero three six two five seven one nine four fabulai group of schools aṣíwájú ni wọ́n. a'udhu billahi minash shaitani rajim bisimilayi rahmani rahim wabiyi nasta'inu aunaka ya mu'inu rabbi zidni ilma allahumma salli wa sallim ala sayyidina muhammad jad hasan wa hussein imam al-haramain ibn sabiyain sayyid as-saqalain المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين وصحابه المباركين جزا الله خيرا قومنا وجدودنا وقد مادوا لنا سبلا ومسالكا ارحم جميع اساتذتنا ومعلمينا وسيوخنا وابائنا وامهاتنا واجدادنا ولكل ما لو حق علينا ولمن اوصانا بالدعاء برحمتك يا ارحم الرائمين ايها المستمعون الكرام في كل مكان السلام عليكم ورحمه الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ayé anábọ̀ Muhammad alẹ́kùn kí alẹ́kùn kí ọlọ́run bá jogún ẹ̀fọ́ ga wa ṣáájú wa ẹni tó yẹ pé àkọlé kan báwo ti làlùyọ lọ́ba náà Muhammad ariwo rẹ̀ náà sì lọ pa títí tóbi lọ́dún bọ́lọ̀ pé ó mọ̀ ti àwọn ìjọ mi orí Islam ẹ̀sìn kan ni tó pé ní pípé tó yẹ pé ibìkọ́ sẹ́kù lẹ̀ ń bẹ́ẹ̀ lónìí kí la fẹ́ bára wa sọ. So àríyáàdọ̀ fìlì islam ìdárayá nínú ẹ̀sìn ó ti fẹ́ dojoojúmọ́ bàbá ti jí nísìn bí a bá nírìn àjò kan ti ń lọ ìdájí lọ́ọ́ pàdé àwọn èèyàn tí wọ́n máa kọ́ lọ yànyàn àwọn ò tíráfù àláfíà lọ́jọ́ wọn máa sáré kí gbogbo àdúgbò bàbá di sátidé bó ti ń pàdé ọmọ èké lọ́mọ pàdé àgbà ẹni tí ń ṣe wọ́ọ̀kà àtẹ̀ntọ́ àwọn tó pè sí stadium lárakùnrin kan arábìnrin kan bá bí pé àáfàá ṣé islam fara mọ́ exercise gbogbo sport táwọn èèyàn ń ṣe wọ̀nyẹn ni àti pé to what extent mo wá rí i pé njọ́ mi mí àbá bí yàn ń béèrè èèyàn gbọ́dọ̀ fojú wo pé gbogbo èèyàn ló ti mọ̀ kò nídìí àbí kò pàtàkì ẹni ó ní béèrè nídìí tó fi béèrè ìwà dáhùn mọ bí làákàyọ̀mí ké tèmi ti mọ kọ́lọ́hún jẹ́ kó wúlò fálùmọ́ náà Muhammad mọ̀nìjà islam dínà sàmìlà mutawa àzìnà islam dé lẹ́sìn tó kó gbogbo nǹkan tán tó sì fi òṣùwọ̀n wọn gbogbo nǹkan jẹ́ àyẹ̀ndùmù sùúnà dúnìá wal akhirah yunadim islam dé lẹ́sìn tó jẹ́ pé ó tó ètò sùúnà dúnìá wal akhirah bí n bá ń bá ní ẹjọ́ ayé rẹ̀ kò sì ní sọ̀rùn lẹ̀ méjèèjì ní ó kó papọ̀ wàyú inú bíi ayatul fadl wal mujtama islam ń ṣàkólé kan ayé aládàáni ọlọ́dàáni ó ṣàkólé kan bọ́bá dáwùjọ yàtàmù fi ṣáàni fọ́ọ̀dì bìlì jísìmì wà rú wal akil islam ṣàkólé kan pé níwọ̀ nìkan fúnra rẹ̀ kò lè jẹ́ èèyàn islam bọ́ mójútó bọ́dì rẹ̀ islam bọ́ mójútó spirit ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ ni islam mójútó àlàákìlù làákàyè rẹ lẹ́yìn àwọn yorì ìdòlù mùsùlùmí kọ̀wé ìyẹ̀fì jìsìmì islam ń tàn máa kí ẹni tí ó bá jẹ́ mùsùlùmí kọjá ẹni tára rẹ̀ jí pépé alkọ̀wé yòófì àkìlìhì kí làákàyè rẹ̀ ó sì sùn kọjá làákàyè tí ó tó gbé alkọ̀wé yòófì rú ìhì wa ìmánìhì bẹ́ẹ̀ ni kí gbàgbọ́ rẹ̀ ó jẹ́ ìgbàgbọ́ tọ̀lẹ̀ lọ́jọ́ ká nábì ó sọ fún wa pé alimọ́ọ̀mìnú kọ̀wé yìí anábì ní orí mọ̀mìnì abarapá mọ̀mìnì tó tagun mọ̀mìnì tó nílàákàyè mọ̀mìnì tí gbogbo tágbá mọ̀mìnì tó lágbára mọ̀mìnì tí nǹkan pé sára rẹ̀ khairon olóore wà áhàbò ìlàlá ọlọ́run ti fẹ́ràn rú mọ̀mìnì hùn minal mọ̀mìnì da'if ju mọ̀mìnì alára dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ èrí ìrun kò ní lè kí dáadáa bọ́ba díẹ̀ má jẹ́ wọn họ lọ òun ni ọkàn yìí níbi tí ń dànù bí omi tó kúnlẹ̀kúnlẹ̀ bí àgbá bí ẹran ẹ̀jẹ̀ mùmíní o nítorí ẹ̀ islam fẹ́ràn ẹni tó tara rẹ̀ bá jí pépé. ìdàkà una kabadul adiyan la takhtamu bil jismi li insan wala takhtamu ila biru bal ba'duha yaqumu ala tahsib al badan li tasfu ruh. àwọn ọkọ bìlí pé àwọn ẹ̀sìn míì wà tó ẹ̀kọ́ bìlí pé téèyàn bá fẹ́ dẹni ọlọ́run àfi kí ni ó fi yà jẹ́ bọ́dì rẹ̀ kó deprive ara rẹ̀ láwọn nǹkan kan wọn ò ní jẹ tó dáa wọn ò ní mu tó dáa wọn á wá rí rédèrèdè torí pé wọ́n fẹ́ kí àwọn bíi pé ń gbà yẹn lẹ́mí àwọn ò lè gòkè Islam faramọ́rú ẹ̀ nítorí pé fúnra ọlọ́run ní sọ fún àná màámà pé yaba ní Adam ó ní mo pè yín ọmọ anábì Adam khususi inatakun inda kulli masjidin ó ní ẹ múnú àwọn ọ̀ṣọ́ yín ẹ múra dáadáa inda kulli masjidin nígbà tẹ́ ẹ máa ń lọ mọ́dájí kọ̀ọ̀kan kọ́lá bẹ́ẹ̀ máa ń má sọ ọbú tó wà lẹ́gbẹ̀ẹ́ rí ọmọ wá sí má sọ tí máa rẹ ní mọ́dájí má ẹ gan yóò máa tọrọ kí máa sálámà ni pé ẹ eh, òun sì yàn bá tò lónìí alukurani nígbà ẹ bá ẹ wá jẹ tó da ẹ wò islam ó ní wàṣọ́bù ẹ sì mọ nǹkan tó da wàhálà tó sèrífù amẹ́ ẹ̀ gbọ́dọ̀ nánà àpà kí wọ́n ń pè ní àpà iná àpà àtẹ̀síru lẹ́yìndàmí kẹfìrọ̀ iná àpè sí òdiwọ̀n tá a nání máa fàpà wàlákin ìsọ̀rọ̀fù mẹ́ngẹ́rì ojú lẹ́kẹ́ ká náwó síbi tí ò yẹ ní ìjàpá lápèjúwe ẹni tó gbéyàwó àtọmọ àtọmọ rẹ̀ tí wọ́n wá ra tó da wọ́n ra díẹ̀ wọ́n ra gbogbo nǹkan tó da wọ́n jẹ wọ́n wá lè lò lẹ́ná ó lóun àtìyàwó àtọmọ àwọn ibi ìjókòó yẹn àwọn ná ten thousand ẹnìkan ní ó ná apà ní ọ̀hún kì í so ná apà tó dùn ìyàwó àtọmọ rẹ̀ nù èso ná apà iná apà ní kẹ́ bí pé lò lọ́nà kọ́ wá lò ten thousand kó wá ní kí ló fi ṣe kó lòun fi mọ̀ gógóró ó na apà nítorí tó fowó òun ṣe ìnira ní òbí fara rẹ̀ ọlọ́mọ njọ aba ti náwó síbi tọ́lọ́wọ̀n ọ̀ràn àyàn owó ọ̀hún kéré ni ó tóbi ni ìná apààyàn àmọ́ ẹgbẹ́ ńtọ́lọ́run ọlọ náwó lélẹ́rí ọ̀pọ̀ kọ̀pọ̀ kìí ṣe náà torí pé ńtọ́lọ̀ fẹ́ lọ na lélẹ́rí ìná apà oníbẹ̀ẹ́bí pé yẹn sànú àwọn opó àdúgbò wọn ó fún wọn ní báàgì ráìsì kọ̀ọ̀kan àti dájẹ́ ẹ̀wà alukurani ní lẹ́yìn tẹ́ ẹ bá jẹ tẹ́ ẹ bá mu ẹ má nana pa innahu la yuhibbul musrifin torí pọ́lọ́ wọn fẹ́ràn náà pa ó ní kúlì ìrà náà máa ma sọ fún wọn man arama zinatallah ta ló ń tọ̀hún tọ́ fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́hùn ta ló ń tọ̀hún tí wọ́n sọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́hùn tí ń sọ fáwọn èèyàn pé ọ̀sán ọlọ́hùn yé wọ ní alladhi akhraja li ibadihi ètò ọlọ́mú jáde fáwọn èèyàn wat tayyibatu mina rizq àti tọ́ dáná jẹ́ mú ìyẹn mi pé islam fẹ́ ká jẹ tó dáa ó fẹ́ ká jẹ tó mu islam ó fẹ́ ká máa rìnrìn dọ̀tí ló fà á tà nẹ́bọ̀ àmàmà sọ pé fàyín nàlíjà sàdíkà àlẹ́kà hakan anábì ní sórí ara rẹ̀ yìí ó ní ìwọ̀ tí wọ́n gangan ó fún àlẹ́kà hakan ó sì gbọ́dọ̀ fún mìnàkì jasadika àlẹ́kà àtọkọ̀wé àìsàn àdọ́ọ̀fà tára rẹ̀ bá wíìkì kó wá tára rẹ̀ ó fi yìí lágbára in time of exercise in time of nutrition àwọn oúnjẹ tó lè jẹ tí ó mú ara rẹ jí à ń tòtò ìmọ̀ ìzàjà bébí bá ń pọ̀ jẹ tó dáa wà á tẹ̀síkíyà ìzà sọ́nà bóńgbẹ́ bá ń gbé ọmọ mi tó dáa à ń tòna sífà ìzà ń tẹ̀sà bídọ̀tí bá wà lára rẹ lọ wẹ̀ wà á tòríyà ìzà táyìbà bó bá ti dààmú jù wá gbà tó rí bírèkì ọlùdé kí wọn náà lọ sinmi kó refresh ara rẹ kò sí mímì kan wà á tó alíjà ìzà àmàlùtàn tó bá sì rí ọ eh, kò nídìí ọlọ́run ní dáàbò bóyá bóyá jára yà ń lògùn kan tí rárá o má para rẹ o lògùn o sì sọ́ra rẹ ìkẹ́ tí islam fẹ́ ká mọ̀ nù. tábàwá rí àwa rí pé islam fúnra rẹ̀ ẹ̀sìn kan ní tọ́ pé yuridul islam an yurabbil insanu min nayatu jismiya ala salasati anasir lẹ́rìí agbọ́nrin ara lásán islam create foundation mẹ́ta fún wa tá a gbọ́dọ̀ fi tẹ́kì ara wa àkọ́kọ́ òun ni àṣì àtúwàlì àfihàn asàlámàtú minal amurad ntí gbogbo ẹni ọba wáyé tí ó sì ṣèṣirò lọ́dọ̀ ọlọ́run o gbọ́dọ̀ gbòwèrè bó o láàárín òtí ní sí ọ ló ti dáàbò bò àlàáfíà rẹ àyẹ̀kú nàlẹ́ ìsànù mọ́ ìbàdàn nìyí jẹ́ kí eríke bọ́ọ̀bá ti fura níbi ti tí ò yí ọ sí lọ kà sí bọ́ọ̀bá máa gbo mọ́kàn máa gbo tí ò ní dóséèjì ọwọ́ arọ sínú wọn wà tó ló ti bà kankan jẹ́ lára rẹ oògùn tí kọ fún ọ ìgbọ̀ kàrí pẹ́ nìkan ń lò ìwọ náà bá tó gbà ọ̀hàn atik sojú kòkòrò bí nǹkan kò ti ní sàlàáfíà rẹ torí kàmájà anabi jẹ́ ká mọ̀ pa láàfin apáta kí ó ní asba aminan fi sirbihi anabi lẹ́ni ọba jí nù yín tọkàn rẹ̀ balẹ̀ muhafa fi badanihi tí àlàáfíà sì tó gbogbo eríkèéríkè ara rẹ̀ inda ukutu yaomi oúnjẹ tó lè jẹ ẹlẹ́ẹ̀dẹ́ sí mbẹ́nu stọ́ rẹ̀ fàkà anamawi zetla udunia bí asa àfihàn ha anabi ni ó dàbí pé wọ́n jogún gbogbo ayé fún ni kọ́kàn rẹ̀ ó balẹ̀ bí pé àfiyẹ́tulẹ̀ abdan kí ààrẹ ó jí pépé yìí awálùmọ̀kọ́mọ́tòlá ayatollah amina òun la nábì fi ṣe nàmbà one níbi ìdẹ̀kùn sẹ́mi tàbá wa rí i pé anábì gẹ́gẹ́ fúnra rẹ̀ yéésà lọ́lọ́ alẹ́ afúwalẹ̀ àfihàn a máa bẹ́ lọ́nkẹ́ ọlọ́run foríjì mi fún mi lálàáfíà tó péye ẹ wà á rí i pé tá a bá ń sọ̀rọ̀ àlàáfíà èyí tá a sì ń sọ̀rọ̀ kárò pépé ìsìláàmù kọ́kọ́ gbé e lálàkọ́kọ́ ni pé kò síjọ́ tá a pàdé ọlọ́run àdàsọ́fà ló fi bẹ̀rẹ̀ ó ní kọ́ fọnu rẹ kọ́ sàlùwàlá kọ́ bọ́jú kọ́ bọ́wọ́ kọ́ pa etí kí nǹkan kó bá dókítà kan dentist kan ní sọ fún mi ó ní kò sí ti máa jẹ́ kéèyàn ní àrùn eyín bí àwọn àjẹkù rẹ́mínàǹsì ti ń lọ sápamọ́ sí ẹnu tí máa ti di jọ́kìjọ́ kẹfà yóò máa fọ́ọ̀mù nǹkan. ó lẹ́yìn tí máa ń fọ eyín rẹ̀ tí ń fọ́ jẹ́ nǹkan kó lẹ̀ mọ́ bẹ́ẹ̀. kò ní ní problem eyín a jẹ́ pé as a muslim tó yọnu lẹ́ẹ̀márùn lójúmọ́ àbí kí lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún tó bá yọ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta tó fi kí wákàtí márùn kí ló ṣẹ́kù nu ẹnu tó jẹun lọ́sàn-án tó fọ̀ kí ló ṣẹ́kù lẹ́yìn àlàásàrì nígbà tó tó fọ́ ńlá ẹnu aago mẹ́rin fọ́nu ó tún di aago débi kí anabi ní lọ́lá aṣúkà á ní ummati ala ummati anabi ní tí ì bá yẹ pé kí má kó wàhálà báwọn àjọ mi la amartu àná aṣúkà dubra kulla salat ìbá ni wọ́n máa run pákó lẹ́fì irun kọ̀ọ̀kan kó rí pé àwọn brush nírun kọ̀ọ̀kan ó sì rí pé àwọn kan eléyìí ni súnà anamahama àwọn èèyàn ń run pákó ẹ rí i pé tọ́hárà tó zọ́ọ̀ wàlúbàdàn ni wàlúmọ̀kàn ọ̀là sọ̀wọ́ gbọ́dọ̀ dọ̀tí àyè ibi tá a ti kírun ọgbọ́dọ̀ dọ̀tí bẹ́ẹ̀ ni ẹ̀wù tá a wọ̀ lọ kírun ọgbọ́dọ̀ dọ̀tí ìyá tọ́hárà tó lè zíyà tọ́hárà tó minal khabas ó ní ìmára tá a fojú rí wọn náà ka taharatun ukhra ìyá taharatun minal hadas oye àwùjẹba bil gusli wa bil wudu bẹ́ẹ̀ gbin bá ti wà lára yàn wọ́n ní kó wẹ̀ tọba tó wẹ̀ yóò tán wọ́n tún ní kó ṣàlùwàlá fa inna nisan la yumkin an yu'afa iza ta'arada lil aksan bi istimrar tí ìdọ̀tí bá ti ń jòkó sáré èèyàn lójoojúmọ́ tí ìjòkó ń dé ìdọ̀tí ọ̀tẹ̀ tojú ìpín ojú etí àlàáfíà yìí ò lè dalẹ̀ yìí ò lè kò sí bó ti fẹ́ ṣe ọmọ sárẹ̀ ni tẹ bá rí i pé ọba tó dèmi pẹ̀lú rẹ̀ rí i pé àlàáfíà ni pé wà á yẹpẹtà ìdàkúnlẹ̀ máa yẹ ìdìlúbà àlè ilẹ̀ àmúrọ̀d albọ́ọ̀lù fìlmáì àrọ́kìd nínú tí Islam tó ṣe fún wa ni pé gbogbo tó wá lè fa àwọn àjàkálẹ̀ àrùn yóò ní àwọn ṣe Ànábì sọ fún wa pé kájìnà sí nǹkan mẹ́ẹ́ nǹkan mẹ́ta kan tó jẹ́ pé máa ń fa kí èpè ó tètè jàyàn àwọn nǹkan tí máa ń fa kéèpè ó jàyàn anábì ní nǹkan mẹ́ta yẹ jìnnà sí albaulu filmai arrakit kéèyàn máa tọ̀ síbi omi adárógún omi bóyá bóyá omi adárógún táwọn aráàlú kan mu ọwọ́ adébí ọwọ́ atọ̀ bẹ́ẹ̀ wọ́n ṣépè wọn ò ṣépè ẹlẹ́dàá wọn ò ṣépè fún un anábì ní ọ̀dà nítorí pé àrùn ló fẹ́ dálẹ̀ sí wọn láwọn ẹlẹ́ẹ̀kejì albọ́ọ̀lù fi tọ́rík anábì ní ojú ọ̀nà táwọn èèyàn bá ń gbà àìtọ̀ síbẹ̀ ó ti mọ̀ pé bẹ́ẹ̀ làwọn èèyàn ń gbà lọ gbàbọ̀ ó wá rí i pé ilẹ̀ ṣú ó wá tọ̀ àbò yàgbẹ́ sí àwọn tí ń kọjá bẹ̀ wọ́n tẹ̀sẹ̀ ń fọ́ bomú wọ́n ṣépè wọn ò ṣépè ẹni èpè ni ọ́ anábì lẹ́lẹ́kẹta albọ́ọ̀lù fi sílì wọ́n fi mọ̀wárì dì máa ẹni tó tọ̀ àbò yàgbẹ́ síbi ibòji abẹ́gi kọ́tà ọ̀yẹ́ tí ṣe fàájì rànlẹ́ ọwọ́ adi lóru tẹ́nìkan kò síbẹ̀ wà lọ yàgbé àbọ̀ lọ tọ̀ síbẹ̀ anábì ni wọ́n ṣe pè lọ torí pé fẹ́ ba àlàáfíà àwọn jẹ́ ni àbíbi tómi ti ń sàbọ̀ wá ní òdu ìwọ́ wà lọ yàgbẹ́ sí inú dáàmù tí wọ́n pè mẹ́ ní supply gbogbo òlu lómi anábì lẹ́ni èpè ni ọ́ kí lànàbì bá débi ilé ẹ̀ rí pé gbogbo ṣọ́ọ̀ṣì òun ṣọ́ọ̀ṣì tó lè ba àlàáfíà ẹlòmíì jẹ́ ni ibi tá lómi kórira ìgbéde bó bá gbóòórùn lásán yóò mọ̀ bí irú ẹni bẹ́ẹ̀ ń bẹnu ẹ̀dá làlùkùránì sọ pé gbogbo tó bá lè pa yín ẹ jìnnà sí i ẹlẹ́ẹ̀kẹta islam ṣe léèwọ̀ arama islam ala muslimin ayesorobo muskarat gbogbo àwọn nǹkan tó lè pa ní bí ọtí wal mukhadarat àtàwọn ọtí líle ni igbó ni sìgá ni gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ islam ṣe léèwọ̀ ipa àgbọ́dọ̀ débẹ̀ torí pé dìraaru ni yóò fànira fún ọ yóò tún fànira fẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ alukóhani wàlá taqtulu anfusakum ó ní ẹ má para yín o inna Allaha kana bikum rahima àánú lọ́lọ́run róró yín tó fi ní ẹ má dé bẹ́ẹ̀ ó sọ pé wàlá tulqu bi aydikum ila ta'luka ọlọ́ni ẹ má fọwọ́ ara yín wá ẹ má tọwọ́ ara yín bọ́ sọ̀lọ̀ ẹ má tàtílé wá kú lọ tàbárí báyìí níbi tá a ti kéde yìí lẹ́ẹ̀rí ìdí tí sìgá torí pé sìgá jẹ́ ntẹ́ni tó ṣe é gan jẹ́rìí tí ó ṣe lára rẹ̀ tẹ́ bá polo sìgá tán wọ́n wà ní sìgá táwọn polo fún yín o tẹ́ bá ra ẹ ti rajà abẹ́mi yóò ti ní gùn you are liable to die young yẹ́nì pé wọ́n tú ọlọ́fọ̀ pé n tó mú yìí o kò ní í jẹ́ ọbọ̀ ọjọ́ alẹ́ rẹ ò ní dọjọ́ alẹ́ o kọ́ máa ipá àsọ fún ọ mùsùlùmí tó wá gbọ́rù kìlọ̀ yìí tó wá ní pàtàkì bóun bá ti lò ó dọ̀sán náà tó àwọn àgbà lẹ́nu wọn torí pé wọn ò ní ráyè tó wọ́n fi dé Islam wá sí ilé wọ̀ lẹ́yìn alisan yadoro nafsa bi nafsi yẹ́sítẹ̀rì ìdọ̀rọ̀ àràhù bí fúlùsì yìí kéèyàn fowó ara rẹ̀ ra ìnira fún rẹ̀ ó nǹkan burúkú tọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú tí Islam fi dáàbò bò wá almuwaranatu walqudra ala al-araka was-sar'a. islam fẹ́ kí ara ẹ̀dá ó pé kó lè gbapá gbèsè kó lè ṣe ń tóun ràn ayẹkùn ẹlẹ́nsánù sàjísìmì mọ̀ránù mùtàárìk kọ́ọ̀dìrò àlà àdá ìlúwàjìbáàtì àdìníyà wádùnìyàwíyà islam fẹ́ situation tó pé ọmọnìyàn ara rẹ̀ ó jí pépé yóò lè mú ìwọ̀ ọlọ́run tọ́jọ́ ran àyàn wá ní kọ̀rọ̀ àti gbangba nígbà téèyàn bá wá ń ṣe inna islam awjaba alayna wajibatu diniya mutanawiha islam ń pe àwọn nǹkan oríṣiríṣi lọ́nà yẹn fún wa tí èsè yọ ọ̀kan awjaba alayna salawat nínú tó ti lọ́nà yẹn fún wa nírun yusalli al-insanu mastata fil masjid yughalibul kasal wa yughalibul awa afẹ́ kọ́mọ ni ó kí irun rẹ̀ nínú mọ́sáàsì ni sẹ́ni tí ò wá lè rìn tó ti di obesity tó ti jẹun tí kun ti dàálẹ̀ tá a ti rìn dé tọ́ ẹ pé àti dìde ní ilà sẹ́rù eléyìí ni ó dìde lọ kírun ara tí Islam ò fi fẹ́ ká mọ̀ ṣẹ̀ṣàṣáìsì nù. irú ẹ̀ ó nídìí ara tó pé ló jẹ́ pé lílọ mọ́láṣí lẹ́ẹ̀márùn-ún gan lójúmọ́ is form of exercise kó o rìn lọ mọ́láṣí kó o lọ lásùbà kó o bọ̀ kó o lọ láìlà kó o bọ̀ kó o lọ ládà a máa kírun lójú kan o tún deprive ara rẹ ní nǹkan tó lè mú ọ lálàáfíà ni ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ́mu Ramadana kulla an wà lọ́nà mi ju ilẹ̀ ìjìbárí ọlọ́run exercise ni láti sanitize system wa ọlọ́run ni ẹ máa gbàwẹ̀ láàrin oṣù méjìlá ẹyẹ oṣù kanlẹ̀ kẹfì ṣe sanitation kí gbogbo ẹ̀rọ ọ̀nù yín náà rí bí sinmi ọ̀ràn àyàn lélẹ́yìí eléyìí tá a ìyá táàjù àìdọ̀ ilẹ̀ àkówọ̀tò jìsmíyà ẹni ara rẹ̀ bá lẹ̀ ò lè ṣe é lóòjẹ́ pé àwọn èèyàn tó gbọ́n àwọn máa gba monday àtàlàmísì kalẹ̀ láti máa tẹ̀sírọ̀nù sísítẹ̀mù wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọ̀gbà máa díjọ́ ramadana ìmọ̀ ni wọ́n la báwẹ̀ bá kọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ́rò pẹ́lú mi ẹ̀rò pọ́kadà ńlá mọ́lẹ̀ ńgbà tí èdìrọ̀lẹ́ àkọ́kọ́ ni ìyẹn mi pé ó ti abandon exercise yẹn for long ara rẹ̀ ọ̀wá fẹ́ gbé e mọ́ lànà fi create àwọn ti monday àti tàlàmísì àti ayamul bid àtàwọn àwọn àwé oríṣiríṣi tó jẹ́ ti sunna láti lè máa tẹstrọ́ọ̀nù sísítẹ̀mù wa ìpè ṣé ó jí pépé àti kọ́ mọ́ bá kú. ẹlẹ́ẹ̀kẹta nu sí ọlọ́run wọ̀fìlà hajj òní hajj kánàmọ́ wọ kàṣáfù ọjà wàlù yabitu kayfa man tafaqa wa yamsi kayfa man tafaqa hadha yataju ila quwwati jismiya bẹ́ẹ̀ yà bá lọ mọ́kà ẹ̀rí pé nu májẹ̀mú wa nílẹ̀ yìí gan wọn aláwọn òfin olóyún o torí wọ́n mọ̀ pé iṣẹ́ tó ń lọ ṣe very tedious rigorous task ni kìí ṣe iṣẹ́ pé ẹ̀ńgà wọn á jòkó tẹ̀tẹ̀lẹ̀ ah bọ́ bá kú ò lálàfà tọ́ ọ parí wọ́n padà sí masalẹ̀ haram láti bẹ̀tẹ̀ lọ sí jámúrà ọ mọ̀ pé ọ̀rẹ́ mi kan ìdáta àjọ lọ sí àjì ìgbà wa ń ṣe wàhálà yìí tán ah, ó ní àfa àlùkùmọ̀nù gbẹ̀yìn bá lọ mọ́kà tí wọ́n pè yàn ní àlàájì ó yẹ kó bínú wàhálà yìí pọ̀ èmi náà rí i pé wàhálà pọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé bí arọ bá wá jí pépé àmọ́ ẹni tí ó ṣubú lulẹ̀ àmọ́ ẹni tí ó rẹ̀ àmọ́ ẹni tó ẹgbẹ́ hospital ni wọ́n ti fi omi sí ilá wa sí àràfà torí pé little by little ara yẹn ti lẹ̀ ló fi yẹ ká máa jẹni tí ó mọ àkúránì ẹlẹ́ẹ̀kẹrin oní jihad kùsìgbà jihad ò lè dé tí ìbá pé ayé ti dáyé tó fẹ́ dìfẹ́ǹdì ẹ̀sìn rẹ̀ ofa ka ká ní kí ara alukóra sọ pé wà á dùn lẹ́wọ̀n mọ̀sítọ́tà àtúmí kú wà ó ní ẹ̀pa ẹ̀pa léṣe kalẹ̀ fún gbogbo tẹ́ bá ní lágbára ṣébi ìwọ tó yẹ pé búlọ́ọ̀kù síìsì gan ò lè síndì ìwọ ní ọ̀hún adìkẹ́ ẹ̀ máa rìn lọ ẹ̀ ń lọ ṣe ó rí àwọn eléyìí àwọn ò kú ni torí ẹ̀ lànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ní fi máa fẹ́ kára pépé ká tó bá rí báyìí ẹlẹ́ẹ̀kẹta nínú ẹlẹ́ẹ̀kẹrin ni pé ó ní àríyáda sára islam kullu riyadatun masrua islam wá sòfin fáwọn exercise oríṣiríṣi tó kọ́ will jisma tó lè jẹ́ kí arọ́ lálàáfíà gẹ́gẹ́ bí àsìbáà swimming islam fẹ́ kéèyàn ó swim kó máa wẹ̀ ìbẹ̀nu exercise tí màá mára gbé wàrímáyà bi javelin bi ọfà bi ká máa ta nǹkan ká máa lẹ nǹkan wọ̀rùkú bùláhìí islam fẹ́ ká gẹ̀ẹ́sìn kíyan gẹ̀ẹ́sìn kó fi ṣe exercise wàkọ̀dọ̀rọ̀ fi báàdì àdìsí wàlẹ̀ asar débi pé ti pé akul walad alal walid an yu alimawul kitaba anabi nínú responsibility bàbá fọmọ oníkórìí pọmọ yẹn máa kọ máa ká ẹlẹ́yìn sì kọ́ bí wọ́n ti wẹ̀ wọ̀rìmáyà kọ́kọ́ bí wọ́n ti tafà kọ́dà umaru tún sọ pé alimu awulada kò sí bá wọ̀rìmáyà wọ́mùrún fọlíyẹ̀sùbù aláṣùkúrò làkẹ́yìn wọ́sàbàn ó ní ẹ̀kọ́ wọn bá àti máa bẹ́ sérí ẹ̀sìn lérí eré tẹ́lí ọmọ tẹ̀sí ọmọ fò lọ tọ́wọ́ á gan lẹ́ẹ̀kan náà torí pé ó tí ó ṣẹlẹ̀ kò ní í sọjọ́ ọ̀farabalẹ̀ eléyìí wá orí ní generation tá a wà yìí wújì dátìrì yà àdọ́tù wàásùbàrì yà àdọ́tù ẹ̀yìn mọ̀ wọn exercise ti kọjá mẹ́rin tí mo kà yìí kódà ó ti di knowledge physical education wà tó yẹ pé wọ́n ń kọ́ wọn how to be physical tí ara yín ó lè jí pépé eríṣiríṣi aerobics ló ti wà hasba unaka mahadum lè rí àdá kódà ó ti ní skul tó ń kọ́ wọn nípa spọ́ọ̀tù institute of sport wà tẹ́ pé kò sí tó ń kọ́ wọn mbẹ̀ bí ara ti ní sàárẹ̀ tẹ́ bá rí pé islam ayé láàbù gbogbo eré ìdárayá kọ̀ọ̀kan ni mo sọ kò tí islam ń ta kò pé ẹ gbọ́dọ̀ ṣe bìsáràtì ní ọba ti wọ̀ ọ́ eré ìdárayá lọ ṣe ni pátá bọ̀rọ̀ alẹ́ ìlà wa kó gbẹ gáàyà sáwọn ọkùnrin ọlọ́kùnrin ìlà àbúráyíkà alájà ọyà ẹjẹ mi ọpọn yìí ẹ̀yin náà tó pọn mi ìyàwó ń yàwó ṣé lérí kára ọmọ sàárẹ̀ yìí náà kí ló lè tó bá o bí jimo bá wà ní tiwọn láàrin obìnrin kóbìnrin ó jẹ́ trainer wọn kó jẹ́ instructor wọn kó gáìdì wọn bí wọ́n ti torí àwọn náà nídìí kára wọn ó jí pépé láti lè ṣiṣẹ́ ilé láti lè lọ bọ̀ ló jẹ́ pé Islam ò tako eléyìí alimobalaga tufsidolomoro kula bẹ́ẹ̀ sì là ṣe jù tẹ́lẹ̀ náà ọjẹ́ spọ́ọ̀tù ọjẹ́ nǹkan mi kò sí ń tà ṣe jù wọ̀ tí èè bàjẹ́ ìdàsáàdà ṣe na adìhì tí nǹkan bá ti kọjá àlà rẹ̀ làbáṣà àyẹ̀lẹ̀ àbọ̀dínàṣù kúrò tẹ̀kọ́dà kò sí tó burú mi ká gbá bọ́ọ̀lù èmi náà máa gbájọ́ àlàfo bá sílẹ̀ àkúrà tó tọ̀ ìrà àbí ká gbá basketball àbí handball àkúrà tó sàlẹ̀ àkúrà tó tennis àbí ká gbá tennis àwọn ayé náà mi náà ni wà àbí ìtọ́ba wò ó jẹ́ wàláàkì allah tẹ́tùgọ́rù yá da alal bọ́ọ̀lù tó wà gbá òkú níbi ti gbá tennis magribi tó ń gbá géèmù yìí tán ti di àràmù ibi tó di lọ tí o mọ ọ̀rá yìí làkè ó fa ọwọ́ àfi nọ́ọ̀kà tó ara rẹ àgbàlagbà ńgbà tó gbà ó lè ṣe spọ́ọ̀tù jẹun mọ́ fún bọ́ọ̀lù dáa fúnrú rẹ̀ ọwọ́ abá àwọn kéékèèké gbá bọ́ọ̀lù wọn wá sọ ọmọlé àtàpàkò rẹ̀ wá rọ́ ọwọ́ à ń karama ọmọ ńlé ọ̀hún àṣejù ti wọ̀ àlàáfíà kó ṣe kó rìn lòkè kó rìn lọlẹ̀ kó fi làágùn ni jẹ́ ti ọmọ báwọn gbogbo èyí tí ọba ti takò ọ̀ràn àyàn òun là ní kẹ́mọ̀ sí wàríyàdà tí lè sọta àṣà bèrè lóbìnrin lè ṣeré ìdárayá lasna umato saiba àwọn èsì àwọn àjọ tí wọn ò ní tó èmi sọ fún yi pé islam dà gẹ́gẹ́ bí bírèkì mọ́tò ni yín máa kó wa dúró ní ìjẹ́ káwọn ọkẹ́ wà ní auto pilot islam fún wa. ni gbogbo nǹkan lè sin tí wọ́n máa ní kọ́ wọn hàn gbogbo wa ni a amẹ́sìn wa ní gbogbo nǹkan ọ̀gbọ́dọ̀ gbẹ̀sìn lọ́wọ́ wa ni àgbọ̀dọ̀ torí pa exercise kẹwàá ní káwọn obìnrin wọn wá yọ̀dí ìta àgbọ̀dọ̀ pa exercise kọ́ wá láwọn ọkùnrin wa kí wọ́n wá dẹni tí ọmọ akun obìnrin olóbìn tẹ́ máa dì mọ́ra yín hàn ẹ fi ọ̀wọ̀ ẹ̀sìn torí eríire ayé àti tọ̀run kò gbọ́dọ̀ wá bọ́ọ̀lẹ̀ nítorí pé àwọn àlàáfíà tara mo rò pé ibi tá a bá dé lónìí pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ṣá àdárayá nínú kí ni Islam wí iná làá máa bá lọ á padà parí rẹ̀ ṣùgbọ́n tí mo fẹ́ kó o mọ̀ ni pé wọ́n arábìnrin tó bí mi Islam ò ta ko ilẹ̀ mọ̀bá àlàlà àfẹ̀yí tà ṣèjú bá wọ̀ àṣejù sì wọ̀ níbi ká ta tẹ́tẹ́ ń bẹ̀ àṣejù wọ̀ níbi ká síra alẹ̀ hó àṣejù wọ̀ níbi ká gbàgbé àsìkò ọ̀ràn àyàn tọlọ́hún àti tọ́jọ́ràn àyàn léwa lérí ibi ní ti dúró lónìí èmi lọ́mọ inú islam lukmanu muhammad mukhtar salekoto ìfẹ́lẹ́ ìdágbére kí asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. يؤتيه من يشاء